وبه ولا حول ولا قوة إلا بالله yaba náà ti mọ̀ pé òní ni ọjọ́ wẹ́ẹ̀sì tí a máa ń gbé àwọn olùkọ́ wa tó máa ń dá wa ní ẹ̀kọ́ ní inú mọ́ṣáláṣí wa yìí tó wá jẹ́ pé lónìí olùkọ́ wa àgbà náà náà ni àgbé wa tẹ́lẹ̀ pé kò yí lè káyọ̀sẹ̀ máa dárúkọ wọn fún odò wa pátápátá àti mọ̀ọ́nà náà náà ní ti mímọ̀ sàwọn náà ni wọ́n ó bá wa sọ̀rọ̀ ní ìtẹ̀síwájú nínú máa ka tírà wa yìí ní ìtẹ̀rẹ́ pé tí wọ́n bá sọ ìròyìn náà náà ni al-iman bi-shafa'ati bi-shafa'ati yawmil qiyamah so náà náà ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ní orí bi-shafa'ati yawmil qiyamah so náà ni gbọ́dọ̀ bá wa sọ̀rọ̀ ní orí ẹgbẹ́rẹ́ bàgbẹ́rẹ́ fún ṣẹlẹ̀ bàbá fún wọn lọ́wọ́ ní orí wọ́n ṣẹlẹ̀ àdékà náà gbọ́ léyìí tí ó sì wá ní àǹfààní.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 وعليكم السلام ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba orí tí ó ga jù tí ọlọ́run ṣe fún wa. Òun náà ni pé ọlọ́run ṣe wá ní Mùsùlùmí. Àdúrà tó ṣe pàtàkì fún tó bá jẹ́ Mùsùlùmí. Òun náà ni kí sọ pé tawaffana Mùsùlùmí. والحقنا بالصالحين bàwa lẹni tí a jẹ mùsùlùmí lẹni pé ọlọ́run Allahumma tawaffana mùsùlùmí wọ Allah bàwa lẹni tí a jẹ mùsùlùmí wọ alhiqna bis-salihin dẹ̀ pàápọ̀ pẹ̀lú ẹni rẹ kí ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún mi àti ẹ̀yìn àwọn orin tí ṣe fún wa ó pọ̀ oore pé a jẹ́ mùsùlùmí oore ni oore pé a tún wá jẹ́ ẹni tí a tún wá jẹ́ ọ̀dọ́ tí a jẹ́ ọ̀dọ́ tí a wá jẹ́ pé tá a tún wá ronú tiwa òun náà ni kí a máa dára wa lẹ́kọ̀ọ́ oore lálọ́wọ́n bá ṣe fún wa ẹ̀san tí ń bẹ níbi ìdánilẹ́kọ̀ọ́ náà kọ́ ló di kí o máa wúlò fún ní kọ̀ọ̀kan wa láti mọ́ gba àwọn lásìkò ní pé kò sí àsìkò lọ títí èyí tí ó wà ní iwájú mi òun náà ni tí àti wọ́n sọ fún mi pé àti ń ṣàlàyé ẹ̀bọ̀ èyí tí a mọ̀ sí usulu sunna tó jẹ́ ti imam aljalil ahmada buni amba tó jẹ́ ti ìmáàmù àgbà tí ó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfà tí wọ́n ṣàfitì súnà sí ìmáàmù wọ́n ní ìmáàmù alùsùnàtì wal jama'a ìmáàmù gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tó gbé súnà dání tí wọ́n dẹ̀ tún ń ṣiṣẹ́ lórí wípé àní pín yẹlẹyẹlẹ lórí súnà òun náà ni Imam Ahmad òun náà ni wọ́n jẹ́ látara pé kálímà tẹ̀lé súnà ká má fi yẹlẹyẹlẹ òun náà ni tí àti ó wà níwájú wa yìí òun náà ni wọ́n fi ṣe wọ́n fẹ́ kí àwọn ọ̀rọ̀ tó jẹ́ pàtàkì pàtàkì pàtàkì pàtàkì kó yé wa nínú súnà òun náà náà fi pè ní usulu súnà ní ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà oní àkídà tí wọ́n máa ń ṣàlàyé àkídà fún wa tí wọ́n ń ṣàlàyé tawhid fún wa ìṣesí tí wọ́n oníkọ́ máa pe nǹkan ní usul tó bá jẹ́ ọ̀dọ̀ àwọn àfáà tí wọ́n fẹ́ ṣàlàyé ìdí fún wa ni àwọn ó sọ wípé qawaid kò làwọn fẹ́ ṣàlàyé àwọn nǹkan tó jẹ́ pé téèyàn bá ti gbọ́ yé gbogbo nǹkan tí ń jẹ́ súnà ó máa jẹ́ nǹkan tí ó yéèyàn pẹ̀lú ẹ̀ òun náà ni wọ́n wá mú fún wa ní ẹyọ kọ̀ọ̀kan ètò wà níwájú mi òun náà ni wọ́n pè ní al-iman bishafaati yawmal qiyamah ìtumọ̀ eléyìí òun ni ìnígbàgbọ́ sí nǹkan tí a ń pè ní àṣàfáà sọ eléyìí gbólóhùn yìí a ní láti ṣàlàyé ẹ̀ kó lè bá ayé mi àti ẹ̀yin dáadáa ìnígbàgbọ́ sí nǹkan tí a ń pè ní àṣàfáà kí ni nǹkan tí a ń pè ní àṣàfáà òun náà ni àtàwásùtú lè jálíbélé mọ̀nfà àti wà á lè dáfú í àlùmọ̀dọ́rọ̀ nǹkan tó ń pè ní àṣàfà ànìyàn àtàwásùtú ìwà láàrin méjì. lìjálbí àlùmọ̀nfà àti láti jẹ́ kí àǹfààní kó wá àti láti jẹ àbí o lè kó méjèèjì pọ̀ ó sì lè jẹ́ pé o lè kó méjèèjì pọ̀ ó sì lè mú lẹ́yọ kọ̀ọ̀kan àbí láti jẹ́ pé láti lè bá wa dáàbò bo ìnira ìwà láàrin méjì láti lè mú àǹfààní wá sọ tí wọ́n pè yàn ní àṣàfihàn ìyẹn ni pé ẹni tó wà láàrin méjì àlùmọ̀tàwá ṣètò ẹni tó wà láàrin méjì láti lè mú àǹfààní wá tàbí láti lè dáàbò bo ìnira àbí méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà oná ń pè ní àṣàfihàn òṣìṣẹ́ ọlọ́run ọba ń jẹ́ àṣàfihàn ẹni tí ó wà láàrin méjì láti lè ṣe àwọn kátà ń sọ yìí so nǹkan tá à ń pè ní àṣàfà àníyàn ó wà lè má sì tún yé wa dáadáa òun náà ní wípé èèyàn méjì ẹnìkan fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹnìkan ọwọ́ àwò wípé ẹni yìí inú kó mọ̀mọ́ rí tàbí kí wọ́n jọ jẹ́ wípé wọ́n mara wọn rí ṣùgbọ́n wọ́n sọ lọ́rọ̀ ọ̀wọ́n wọn lè jọ lọ́rọ̀ ṣùgbọ́n ó ti ní àwọn nǹkan kan tí òfin ní fẹ́ ṣe nǹkan yẹn fún yọ wá lọ bá third person yọ wá lọ bá ẹni yẹn àbí nígbà míì gan olùyẹ́bí kọ̀ lọ bá ẹni yẹn kọjá pé ẹni ẹ lówó wípé ẹni nídìí nǹkan onídìí owó onídìí ràn lọ́wọ́ eléyìí sì ní owó ó ní gbogbo ẹ̀ síkọ̀ ààrẹ ni ni sọ àwa ẹni tó wá jẹ́ àṣàfihàn yóò wá lọ bá ẹni yẹn ìyẹn ẹni tó fẹ́ jẹ́ wípé òun ni ó máa jẹ́ ẹni tí ó máa jẹ́ mushafiu sọ òun ni ẹni tó jẹ́ pé yọ gba nǹkan tó fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ tá a fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ jẹ́ pé nínú ṣáfà ní asohal a fẹ́ béèrè nǹkan ni so a fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹni yẹn ẹni tó bá jẹ́ ṣáfíù ni ó wà béèrè pé ẹ bá òun kọ́ ló béèrè fún rẹ̀ ó béèrè fún ẹlòmíì ni. ẹ bá wa ṣe nǹkan yìí fún ẹni yìí sọ ó wá béèrè bẹ́ẹ̀ torí kọ́ mọ̀ wípé ẹni yìí òun ní wájíwù lọ́dọ̀ rẹ̀ ìyẹn ni pé òun ní iyì lọ́dọ̀ ẹ̀ òun ni ó fi lọ béèrè nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ ẹni yẹn yóò wá ṣe nǹkan yẹn fún ẹni yẹn ìyẹn ni pé ẹni yẹn tọrọ nǹkan lọ́dọ̀ ẹni yẹn pé kó ṣe fún ẹnìkan ìyẹn náà fi jẹ́ pé òun ló wà láàrin méjì láti ṣe àǹfààní kejì pé ó fẹ́ ṣe àǹfààní fún rẹ̀ ó fẹ́ ṣe àǹfààní fún ẹlòmíì ẹni ẹ̀ náà gan lè wá bá yóò wà ní pé ẹlòmíì wá nídìí owó gbà mí ó sì gbẹ́ ní ìlówó lọ́wọ́ ẹ̀dá fẹ́ bá ń bá sọ yá mi lówó so ẹni tó ṣiṣẹ́ yẹn ìyẹn tó ṣe ni pé ṣááfíhù náà lòun náà so ẹni tí wọ́n bá tọrọ owó ó ní àlùmọ̀ṣìfù ẹni tí wọ́n tọrọ nǹkan fún sọ ẹni tí ó gbẹ́ gba pé ó máa gbà inú kọ́ jẹ́ mùsàfíhù àwọ̀gẹ́rù mùsàfíhì ẹni tó fẹ́ gba nǹkan yẹn lọ́wọ́ èèyàn mo gba ntó olóńfẹ́ yẹn mo gbà lọ́wọ́ rẹ ẹ̀tẹ́ bá ti wá gbà lọ́wọ́ ṣáfíhù ṣáfíhù yẹn wá máa di mùsàfáhù ẹni tí wọ́n gba nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ lámì fi jẹ́ pé àṣàfihu almushafahu lámì jẹ́ àṣàfihu almushafahu ẹni tí ó tọrọ nǹkan fún àwọn míì tí wọ́n sì gba nǹkan ní kíni o lọ́wọ́ sọ nǹkan tá à ń pè ní àṣàfáà níwọ̀n bá bí òun ti lè ṣàlàyé mọ́ so òun náà nìyẹn so àṣàfà à àwa máa jẹ́ èyí tí máa ṣẹlẹ̀ láyé àṣàfà àtú fìdúnìyà àṣàfà àtú fìlà àkìrọ̀tì a máa ṣẹlẹ̀ láyé a sì máa ṣẹlẹ̀ ní ìjọ gbèǹde àlùkìyàmà ṣùgbọ́n bàbá àtàṣe eléyìí pé alẹ́ iman bishafa àti yawmal qiyamah so dídí ọ̀gbìn di alikiyama òun ni wọ́n ṣàlàyé fún wa náà fẹ́ ṣàlàyé fún wa níbí torí wípé òun ni wọ́n wò pé ó yẹ káwọn ò ṣàlàyé bó dẹ́ pé ó jù bá yẹn lọ àṣàfà àtúwà àtìlẹ́ ayé tó náà dẹ́ni nǹkan ṣe pẹ̀lẹ́sìn tàlìkíámà náà wà tó náà ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn nǹkan tó wá fà á tí alámọ̀rí ibi ṣẹlẹ̀ báyìí ni pé a rí nínú àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ní mímọ̀ nínú ẹ̀sìn yìí tọ́gbẹ́ náà àwọn tó ní mímọ̀ ni àwọn mùtẹ́sílà náà wà àwọn náà ní mímọ̀ nínú ẹ̀sìn yìí sọ àwọn tí wọ́n ní ìmọ̀ wọ́n wà àwọn kọ̀wárìj àwọn náà ìmọ̀ tí wọn ò tó nǹkan lọ títí sọ oríṣiríṣi àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn mọ̀tẹ́sídìyún tí wọ́n wà lórílẹ̀ ayé àti àwọn àfáà míì náà sọ tí wọ́n tún wà lórí àwọn ìlànà kan nínú àwọn ìlànà ṣùgbọ́n àwọn tán àwọn àfáà dákọ̀ fún wa bíi àwọn kọ̀wárìj àwọn mọ̀tẹ́sílà àwọn rọwáfíd sọ àwọn ilé ìgbàdá bá àmà ṣàlàyé wọn bí wọn ti jẹ tó bá ti nídìí ká ṣàlàyé wọn nítorí àsìkò òun náà ni wípé àwọn eléyìí wọn sọ pé kò sí nǹkan tí ń jẹ àṣàfà átù pàtàkì jùlọ àṣàfà átù yawmal qiyamah èwo sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ kí ni wọn dẹ wò òun náà ni wípé ìtúnwò náà ni wípé ọlọ́run nìkan ní kọ́ńtró gbogbo nǹkan bóun lẹ́nu kó tó àdúrà wá lọ́mọ sọ fọ́lọ́run pé mo fẹ́ gba ẹnìkan lẹ̀ irú kí ni ẹ̀ ṣé kò mọ bó ti ṣe nǹkan rẹ ni gbogbo nǹkan ọlọ́run ọba pátá yẹn bìlì ikma so wisdom wà behind ó ṣẹnìkan lọ́lọ́wọ́ ó ṣẹnìkan tálákà ọlọ́mọ tó fi ṣe bẹ́ẹ̀ ó sẹ́nìkan ní kó sẹ́nìkan ọlọ́mọ tó fi ṣe bẹ́ẹ̀ kánú àmọ́ sọ wípé kínní kan nìkan tún wá ń délẹ̀ rẹ̀ kí ẹni yìí ti jẹ́ ṣé kò mọ̀ pọ́n ni ẹni jẹ́ lẹ́sẹ̀ tẹ́lẹ̀ ni ṣé kò mọ̀ pé eléyìí ẹnu ẹsẹ̀ àmọ́ kí ni jẹ́ ṣàfà à wọ́n ní kò sí ti ń jẹ́ ṣàfà à rárá sọ àwọn àyà kan wà tó yẹ pé ó máa ń jẹ́ pé yọ sọ wípé kò sí ṣàfà à sọ ọjọ́ ló ṣe wípé la yukubal minu adilon wala ṣàfàá òun máa nàfa ṣàfàá àtàyányán ọjọ́ gbẹ̀dẹ̀ alkiama ànígbà adilon sọ fìdá wọ dákun àbúrò mi bá ń jìyà sọ ẹnìkan ò ní bẹ́ẹ̀ nìkan ṣẹ̀wọ̀n èyàn lè báyàn ṣẹ̀wọ̀n láyé wọn lè mú gbé gbàdá rí ẹjọ́ bá ṣẹ̀wọ̀n rẹ̀ sọ kò síbi tí kò sí òfin tí ó lè ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ṣùgbọ́n ní àlìkèámà ẹnìkan ò lè yàwá dùn mójìrìmù làwọn yàá tẹ̀lé ìmìnira àdáàbì yàwó mi ìdí bìbà mójìrìmù yóò wù bẹ́ẹ̀ kó wọ́n ṣe adilu kó wọ́n ṣe fidá kò ní ṣe ṣe wàhálà ṣàfà kò ní sí ṣàfà hàn àwọn tí wọ́n wọ pé àwọn àpá yẹn wá gbọ́ ṣàfà àwọn ẹgbẹ́ kò sí ṣàfà àkẹ́kẹ́ lálùkẹ́ àwọn àyà mi sọ̀rọ̀ pé ṣàfà àwọn tẹ́gbẹ́ ìlà ìdìní so àìmọye lọ́wọ́ àánú àdùkọ́ àdúrà àánú tẹ́gbẹ́ ó fi di ṣàfà àmúlẹ̀ àwọn ní kò ní sí ṣàfà àkànkan bẹ́ẹ̀ ni ẹ kọ ìyáda rẹ̀ pẹ̀lú nìkan ni láṣàfà àtà lílìkà yàwó malikẹ́yà kò ní sí ṣàfáà kankan fún ẹni tó bá ti jẹ́ kí ni o kéèpé rí níjọ́ gbẹ̀ndé alkeama tó bá fẹ́ kéèpé rí kú níjọ́ gbẹ̀ndé alkeama ìlà máa kọ́ sọ̀wú àdẹ̀nì àyàfi tó gbé kí ni o tẹ́rì bá ṣe kí ni o tó bá kọ́ sọ̀ rẹ̀ tẹ́rì bá dáyọ̀ onìkan àti abátúnrárẹ̀ rì tó bá dẹ́nìkan kéèpé rí olóní lóní ṣàfáà fún un ṣùgbọ́n mú mi ní ṣàfà à ó lè wà fún so àwọn afárá yìí nǹkan táwọn gbọ́yé nìyẹn táwọn náà dẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n sì ń kọ̀rọ̀ lórí ẹ̀ láti lè sọ yí pé kò sí nǹkan tí ń jẹ́ ṣàfà à ìyẹn ló wá máa mú àwọn apá súnà láti ṣàlàyé fún wọn wípé ṣàfà à ń bẹ apá kan ẹ̀rí òun lẹ lọ́ọ́ lò ẹ̀ tún wá lò lọ́nà tí ó gbà so ṣàfáà pélé kí ni ó ń bẹ ní ìjọ gbèǹde alùkìyàmọ́ so àṣàfáà yìí ká ṣàlàyé ní kíákíá òun náà ni pé gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún wa àṣàfáàtú fìdúnìyà wàṣàfáàtú fil akhirah so torí pé ọ̀rọ̀ tó kàn wá náà ni ti yọ́mọ̀lì kìyàmọ̀ ṣùgbọ́n kásáré ṣàlàyé ti ilé ayé fún wa ó yẹ pé wọ́n ṣàlàyé fún wa pé ṣàfáà ilé ayé ìkan wà ń bẹ èyí tó jẹ́ wípé ja izun. ó túmọ̀ ṣàfáà náà kí mo fi yorùbá sọ ṣàfà àti mo túmọ̀ àfẹsẹ̀ bóun rẹ̀ fi yorùbá sọ àṣàfà à bóun rẹ̀ fi yorùbá sọ. ṣàdàrẹ̀ mi ọ̀gbẹ́ lẹ́mí ọmọdé ń pè ní pẹ́ náà ọ̀dọ̀ ọ̀dọ̀ ni wọ́n sì pẹ̀ kí lọ́mọdé ń pè ní wọ́n sì pẹ̀ wọ́n dùn ẹlẹ́mí ọmọdé ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n sì gbẹ̀gbẹ́ ẹlòmí ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ tó yàrá tí wọ́n kọ́ ṣàlàyé in tó ń jẹ́ ìtumọ̀ ṣàfà à. so àṣàlàyé ẹ̀ táwọn fẹ́ẹ́ máa sọ túmọ̀ ẹ̀ á máa sọ ibi nǹkan tó ń jẹ́ ṣàfà à òun ni kéèyàn ò dúró láàrin èèyàn méjì kó wá bá tọrọ nǹkan kan tó máa jẹ́ àǹfààní fún àbí tó máa dáàbò bò nira rẹ̀ ẹ̀mí làwọn fẹ́ẹ́ máa ṣe lẹ́yìn so ṣàfà náà láwọn máa gbé náà gbàdá àṣàlàyé nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ kọ́ túmọ̀ ẹ̀ so ṣàfà náà máa gbé lọ so olóbìnrin jẹ́ kó clear sí wa sí wọn ó sì pẹ̀ Yorùbá kan tó pé ó sì pẹ̀ ó sì pẹ̀ àlè má ètè gbọ́ yé dáadáa ó lọ ẹlòmíì kan gánà pẹ̀lú sípẹ̀ so so látara bẹ́ẹ̀ ọ̀làgbọ́kọ́ máa ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn kó kọ́kọ́ yé wa dáadáa làfi wọ́n ń lo wọ́ọ̀dù yẹn kó lè bá a máa yé wa pé ṣàfáà ni wọ́n ń pè é so àṣàfáà atú fìdúnìyà ọ̀nà méjì náà ló pín sí àlìjá izu wàlmàmù èyí tó lẹ́tọ̀ọ́ ó wà èyí tí ò lẹ́tọ̀ọ́ ó wà so èyí tó lẹ́tọ̀ọ́ kò sẹ́ni tí ò ní ìmọ̀ nínú wa pé ó lẹ́tọ̀ọ́ ṣàfáà tí agbára ọmọ ènìyàn ká tó lè ṣe nílé ayé ń bì irú ẹ̀ náà la ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan o lè bá ẹnì kejì rẹ ò lè bá a wá nǹkan kan ó lè bẹ̀ ọ́ bá a bá lágbájá sọ̀rọ̀ kó ṣe nǹkan báyìí fún mi ìwọ náà sì lè wò pé lágbájá ẹ dákun ṣe nǹkan báyìí fún ẹni yìí gbogbo wa tá a wà ń bí kò sẹ́ni ó lè takò làákàyè wa wípé irú ṣàfá àbáyẹn wípé kò lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ kò ẹnì tó tẹ̀ tẹ̀ tẹ̀ kò pé kò lẹ́tọ̀ọ́ gbogbo aláàtọ̀ máa pé kí ni o nǹkan tó lẹ́tọ̀ yẹn ló jẹ́ àlìjá izu ìtumọ̀ jẹ́ pé kò wá lẹ́tọ̀ọ́ àwọn abala tó wà tá a lè ṣàlàyé fún wa tó jẹ́ wípé eléyìí kò lẹ́tọ̀ọ́ rárá abala mẹ́ta òun náà la fẹ́ ṣàlàyé fún wa tó jẹ́ alimamnu abala mẹ́ta òun ni a fẹ́ ṣàlàyé fún wa abala àkọ́kọ́ òun náà ni pé òfin ti wà nínú ẹ̀sìn tí a ti gbé kalẹ̀ nínú ẹ̀sìn òfin tá a wá gbé kalẹ̀ nínú ẹ̀sìn yìí ẹnìkan wá ṣe zina lápèjúwe àbójalè lápèjúwe nígbà tí ẹjọ́ rẹ̀ ọ̀bá tí ìdọ́dọ̀ ẹni tó lè dá sẹ̀ríà fún tí ń ṣe àmírù ẹni tó jalè ó lè ṣàforíjì fún lára àmójúkò tẹ̀sìn nínú yẹn ó fún so àmójúkò náà ṣe fún yẹn kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́rọ̀ bá ti dọ́dọ̀ ẹni tó jẹ́ àmírù olórí tí ó fìyà jẹ ẹni tó dẹ́sẹ̀ kò sẹ́ni kankan tó lágbára mọ́ àmírù ò lágbára mọ́ ẹni tó gbẹ́jọ́ wá ò lágbára mọ́ ẹnìkan ò lágbára mọ́ agbára ti di pé kí ni ẹ̀sìn sọ olókù ẹ̀sìn ní ká gé lọ́wọ́ hmm. ẹ̀sìn ní kálẹ̀ lóko kó fi kú ìtókù nìyẹn kẹ́nìkan wá wòye pé a ẹjẹ́ á dìde ká lọ yanjú ẹ̀ ká ṣe ṣàfá àfẹni yìí kò ṣeé ṣe nínú ẹ̀sìn tó mọ̀mí náà kìí ṣe nǹkan tí èèyàn lè ṣe kí ni o téèyàn lè ṣe fún yàn mọ́ nígbà tí wọ́n tó gbẹ́jọ́ gan lọ́dọ́ gbẹ́ lọ́dọ̀ àmì rù tẹ́lẹ̀ ó ní ẹni jí kíní mi wọ́n sì ti ní bó ti jí nítòótọ́ náà wípé òun lòún jí ọwọ́ náà wò pé à wọ́n mọ̀ gé e lọ́wọ́ ẹ̀rọ mi náà mo mú wa mo fẹ́ withdraw kéèsì so ilé ayé lèèyàn ti máa withdraw kéèsì ẹ ẹjẹ ṣe kíní ẹjẹ ẹjẹ àdàgbé náà mo mú èsì náà mo fẹ́ dàrú so so ẹ̀ka sọ́fẹ̀ àmì kébìlì so kìí ṣe bí ẹ̀sìn nígbà náà ti ṣẹlẹ̀ láyé òṣìṣẹ́ ọlọ́mọba ìmúra tún maxzuriya obìnrin kan tó wá láti inú ìran kan tí wọ́n ń pè ràn yẹn ní maxzur òun gan kìí ṣe pọ́ jalè ṣùgbọ́n bí ìgbà téèyàn lọ yá nǹkan olè náà la máa ń pè já adá tí alimata a èèyàn lọ yá bíi nǹkan kan lọ́wọ́ èèyàn ọ̀ya nǹkan kan tó tóbi téèyàn lè gé ọwọ́ èèyàn nítorí ẹ̀ ìgbà tí ọwọ́ ayá yàn ọ̀ya lọ́wọ́ èèyàn ni ẹ wá ní nǹkan mi tó yá mo fẹ́ ẹ mo fẹ́ gbà padà wá ní mo ti fún ọ padà ah, ó ní fún mi padà ó ní fún mi padà ó ní fún mi padà èèyàn wá lọ èèyàn wá ní mo ti fún ọ padà àwa dénú yàrá rẹ̀. orí tébù ẹ̀mọ́ ẹ̀rọ àdàtì wa bá báyìí kò sí dáàtú mẹ́rin pé ó mọ̀ mọ́ ta ko kínní yẹn ni ó mọ̀ sọ fún odidi ìbàdàn ni so látara bẹ́ẹ̀ èèyàn ti máa dáràn pé kí ni o ètò oge lọ́wọ́ tó bá ti jẹ́ pé nǹkan tó ti kọjá wípé nǹkan tí èèyàn máa jí ni so irú obìnrin báyìí àyàn wá wò ah ẹ gé obìnrin lọ́wọ́ wọn lọ wá pé ta ló lè bá nàbí sọ̀rọ̀ wọn àdìbò kí wọn nú àwọn tó lè bá nàbí sọ̀rọ̀ Usama fúnṣẹ́yìn àdìbò fẹ́ràn ẹ̀ gan wọn àdìbò wọn lọ bá wọn sì pẹ̀ lọ́dọ̀ ànàbí so ànàbí gbòdì mú bá lọ bá wọn sọ̀rọ̀ ó ní wọn Usama àtẹ́sífọ́wù àtẹ́sífọ́wù àdán ní ìdúdìlá èyí èyí ṣe ìdí nìyí ìpẹ̀tí ọlọ́run bàbá kí ọ̀yìn tọ́lọ́run bàbá ti mú ṣèrè àkànwá èyí tún sọ wípé ẹja lọ bẹ̀bẹ̀ wọn è bẹ̀bẹ̀ rú ẹ̀ rárá èyàn ò lè bẹ́ni kankan bẹ̀bẹ̀ so irú ṣàfá eléyìí ṣàfá kò sí mamno ilé ayé èèyàn gbọ́dọ̀ máa dánrú ẹ̀ wò ẹlẹ́ẹ̀kejì òun náà ní ṣàfá à ó bẹ́ẹ̀ lọ báyàn béèrè nǹkan tó jẹ́ igbe o mọ̀ igbe nǹkan tí wọ́n fẹ́ ṣe yìí o nǹkan àrọ́ọ̀mù ni àwọn tó fẹ́ mutí lẹ́gbẹ̀ẹ́ ibì kan bẹ̀rù ẹ bá wọ́n fẹ́ ṣe ìnáwó oṣù kí wọ́n mutí ibi tí wọ́n fẹ́ mutí nù wọ́n á bọ̀ igbe ẹ bá bá ara jì sọ̀rọ̀ ẹgbẹ́ bí a fẹ́ lò wọ́n kọ́ ló ṣe lu ṣàfáà báyẹn so ò <laughs> ní nárú ẹ̀ òdòdó gbé kíni ó ti mọ̀ pé ìyí tí wọ́n fẹ́ fi kíní ṣe àrọ́ọ̀mù ni ẹlòmíì ọ̀wọ́ rí àwọn fẹ́ gba owó lẹ̀ yìí abẹ́bí kọ́ ibi tí wọ́n ti máa ṣàbúrú ni ilé sinna ni wọ́n ti fẹ́ gba owó lẹ̀ ká ṣé bá láàjì ni bàbá wọn sọ̀rọ̀ wọ́n gbowó lẹ̀ <laughs> iye dẹ́rù ẹ̀ wò ṣàfá àti ọ̀dà ni nǹkan lọ́wọ́ bá sọ di èèwọ̀ èèyàn fẹ́ kó wà establish èèyàn lọ́wọ́ ṣiṣẹ́ lórí pé kí ni o bóun ni ó ti di rọrùn èèyàn dánrú ẹ̀ wò so èyàn dánrú ẹ̀ wò rárá so èyàn kì í dánrú ẹ̀ wò lára ṣàfá à èyí tó jẹ́ wípé èyàn tún wá dánrú ẹ̀ wò ìyẹn wá ní connection méjì ìkan wà téèyàn lè ṣe ìkan wà tẹ́ pé lè ṣe òun ni wípé téèyàn bá ń bẹ láyé àmọ́ sọ wípé lágbájá. La Sadua fún mi àdúrà yẹn fẹ́ ṣe fẹ́ nìyẹn ṣàfá àná lèyàn fẹ́ ṣe yẹn ẹ̀kú mo fẹ́ sọ pé ìwọ ọlọ́run ọba lágbájá yìí kèé níyàwó bá ń fún níyàwó gidi so ìdí mo fẹ́ sọ nìyẹn èmi kọ́ mo ní kí nìyẹn mo fẹ́ tọrọ àǹfààní nìyẹn àbí dáfùmọ̀dọ́rọ̀ ẹni ìrólùfẹ́ tíráàbù méje nira ọ̀sẹ̀ rẹ̀ sí náà so ó ní kí n máa ń ṣe bẹ́ẹ̀ ṣègbè mo fẹ́ tọrọ àdúrà yẹn ọ̀dọ́ ọlọ́run bá bẹ́ẹ̀ lọ so mo lè tọrọ àdúrà yẹn fún bẹ́ẹ̀ ni sọ́jọ́ ọlọ́wọ́ bá afọ́jọ́ ní kọ́ bá ń ṣàdúrà àníbi ẹ̀ bá ṣàdúrà ọlọ́dẹ kò sí kí ọlọ́dẹ làwùjọ ẹ̀ tó èèyàn á máa ṣe ṣàfáà tó jẹ́ rí pé ṣàfáà yẹn inú àti pé ọ̀dọ̀ ọlọ́run ni ó máa lọ dára ẹ̀mí èèyàn ṣàdúrà ṣàfáà náà ló ṣe yẹn fẹ́ni ẹ̀ náà ṣùgbọ́n kọ́ wá jẹ́ wí ẹni tó ti kú yẹn lọ́lẹ́kẹta ṣàfáà tí ò da kó wá jẹ́ pé ẹni tó ti kú òun lọ wá ẹni tó ti kú òun ní ọwọ́ abọ́bi sáré rẹ̀ àbójọ pé òun lòún forúkọ rẹ̀ lòún fi ń tọrọ àbọ̀lọ́wọ́ ọkọ ẹnìkan ṣéèkù kan àbọ̀wọ́ àgàgà yẹn nìkan ọ̀wá ni pé òun ni ó ṣe ṣàfáà fún ẹ òbẹ́ lò ní àtẹ̀gùn òbẹ́ pé òun ni pé òun ló lè bọ́ ọbẹ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba fi lè ṣe nǹkan fún ọ irú ṣàfáà àtòun ṣe yẹn ṣàfáà àti òdà so àwọn tí mo ṣàlàyé fún wa òun náà ni kí ni ọ àṣàfà àtú fi dúnìyà so àṣàfà àtú yawm al-qiyama ṣàfáà tó jẹ́ ti jẹ́ ọ̀gbẹ́ndé alkiyama gẹ́gẹ́ bí àwọn àfáà ti pín wọ́n ní àṣàfáà àtú alẹ́kọ́ọ̀sọ̀tù ọ̀nà méjì náà pín sí. Si wàṣàfáàtú àlàámà ṣàfáàtú àlàkọ́sọ̀ ọ̀wà àṣàfáàtú àlàámà ọ̀wà èwo ni àlàkọ́sọ̀ ni pé ànábìsà sálàmù òun nìkan ló ní ẹnìkan kan ọ̀sẹ̀ kí ni o kò bá nàbí ṣe ààrẹ òṣìṣẹ́ ọlọ́run ọba òun nìkan ló ní ẹnìkankan kò bá nàbí ṣe àrẹ̀ àáfà mẹ́rin maka àtàbátúnrẹ́ rí mi tó bá sàlékún ẹ̀ lókun alákọ̀ọ́kọ́ yẹn náà ń pè ní àṣàfà àtú alẹ́ òdùnmá àṣàfà àtú alẹ́ òdùnmá ìyẹn ni ṣàfà àtótóbi jù. òun ni wọ́n jẹ́ náà pè ní mọ̀kọ́mọ́ mahmuda ṣàfáà yìí ó máa ṣẹlẹ̀ ní gbangba tálkì àmà ó wà nù kan tí ó wà nù tí a yìí tí wọ́n ń ṣàlàyé fún wa a máa ṣàlàyé ẹ̀ fún wa rògbòpá máa ń kani tó a máa padà ká tó yẹ kí n fi tá a máa ka yẹn náà síbi ọwọ́ parí òun náà ni wípé ṣàfà àtòkọ́ sọ ànábì nìkan ló ní onìkan ló ní àṣàfà àtú àlẹ́kọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wọ́n pè ní àṣàfà àtúlẹ̀ ùzìmọ̀ àwọn èèyàn pẹ̀ kí ọlọ́run bọ́ wá dájọ́ lọ́lọ́run kan fi wá lẹ́lẹ́ ní láti gbàgbà tàrkì àmọ́ àwọn tó mọ jìyà tó mọ jìyà lọ àwọn tó tún wá jẹ́ pé àwọn mùsùlùmí náà àwọn náà ò tí ẹlòmíì ò tí mọ ibi tọ́lọ̀ wọn ò jà sí lóòótọ́ ló gbádùn ṣùgbọ́n kí ni ẹ ti pẹ́ kò sí ní ìdẹ́bi tí ń lọ àlìjẹ́nà níbi tó ń lọ so àwọn kẹ̀ kí ìdájọ́ tètè wá àwọn tó wá rí pé àwọn ń gbádùn wọ́n rí pé kí ní ìyọ̀ ẹ̀ka ti wà àlìjẹ́nà àwọn ni wọ́n wà máa lọ káàkiri fún ọ̀dọ̀ àwọn anábì ọlọ́run ọba pẹ̀ládìsì táwọn àti ó lè wà mí so látara bẹ́ẹ̀ àwọn èèyàn yìí tí wọ́n bá wá ń lọ àwọn anábì ọlọ́run ọba wọn sọ fún wọn pé wọn ò tí ì débi tí wọ́n lọ tí wọ́n fi wá máa dádò jù sọ ọlọ́run ọba òun ni wọ́n wa lọ sọ́dọ̀ Allah yóò wa lọ tọrọ kọ́lọ́mọ bọ́ wá dájọ́ láàrin àwa tá a jẹ́ ẹ̀dá so ṣàfá ayé yìí òṣìṣẹ́ ọlọ́run ọba nìkan òun ló ṣe kí ni òun ló ní àṣàfá àtú alákọ̀ọ́kọ́ àṣàfá àtú ẹlẹ́ẹ̀kejì táwọn àfa sọ pé ànábì nìkan ló ní òun náà ni pé ẹnìkan kan ò ní wọ àlìjànnà náà lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti dájọ́ táwọn kèfèrí ti wọ̀ náà tó wá kú pé gbogbo ẹni tọ́lọ́run bá dájọ́ pé ó wà àlìjánnà ó wà àlìjánnà ẹnìkan kẹ́ ò ní lè wọnú àlìjánnà illa bi shafa'ati rasulillah gbàdá wá dẹnu àlìjánnà ilẹ̀kùn àlìjánnà wà títì pani sọ pé ara ẹ̀ náà nìyẹn pé ara ṣàfáà nìyẹn ẹnìkan fẹ́ wọlé ọkọ àtìyàwó ọkọ ti ṣe kí ni o ti gbálẹ̀kùn pa. ìyàwó náà gbé gbálẹ̀ kó pa ọ̀wọ́lé lónìí kí náà yọ wẹ́ nìkan tó yẹ mọ̀ pé tó bá tọkọ òun bá ti rí yóò fi ilẹ̀ tí wọ́n kàn máa bọ̀ ni mú kí wà wọlé so. <laughs> <laughs> oríṣi ọ̀rọ̀ làwọn ẹ̀mọ́ gbà ṣe so òun náà kẹ́ ọmọ lagidi ló kù kó sì kàn lọ́bẹ̀ ṣe sí torí pé tí bá sọ̀rọ̀ yẹn ṣe kí ni o ó ti jù lọ so látara bẹ́ẹ̀ òun náà ní í pé àbálẹ́kùn a àbá ní títì pani wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n máa bẹ́ ká máa lọ àlìjẹ́nnà ó wà kú bá ti wá wọlé òṣìṣẹ́ ọlọ́run ọba oníwàsíkí ni o òun náà ni ó tún ṣe ṣàfà á wa lọ́dọ̀ Allah ló jẹ́ pé ẹnìkan ọgbọ́dọ̀ jọra ẹ̀ lójú pé àpò ah, ẹ̀ńtájú sálìjẹ́ náà yìí ni bọ́bọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe wẹ́nìkan kò lè wà àlìjẹ́ náà bí amali ì kó ní iṣẹ́ ìwú tó ń ṣe yìí ló fẹ́ fi wà àlìjẹ́ náà kò gbọ́dọ̀ mọ́ ṣiṣẹ́ iṣẹ́ yẹn náà wà ń bẹ́ oṣù kan kọ́ ló fi wà àlìjẹ́ náà rámọ̀ ọlọ́run ọba àánú ọlọ́run ọba ló fi ń gbaṣẹ́ yẹn lọ́wọ́ wa òní òkun ṣẹ́ téèyàn bá ṣe téèyàn ó fi dẹni àlìjẹ́ náà ṣé òṣìṣẹ́ ọlọ́run bá ní oṣù ṣàfá ẹlẹ́ẹ̀kejì nìyẹn àṣàfá atú àwọn olóní gbogbo ṣàfá alákọ̀ọ́kọ́ kèfèrí wà mẹ́ ẹ̀gbọ́n fẹ́ dájọ́ ni kèfèrí wà mẹ́ wọ́n ṣàfá ẹlẹ́ẹ̀kejì òun tiẹ̀ àwa mùmìnì nìkan la ní gbogbo ẹni wá jẹ́ mùmìnì àtàwọn tó ti ṣáájú lọ tẹ́jà àwọn ànábì ọlọ́run ọba ló ti ṣáájú lọ gbogbo òjò tó ti lọ pátá yányán ṣòwò yóò lọ pátá yányán gbogbo àwọn náà ní so ọ̀tán jẹ́ mùsùlùmí ẹnìkan ò lè wà àlìjẹ́nà àfi pẹ̀lú ṣàfà òṣìṣẹ́ ọlọ́run àwọn èèyàn kan wá wà omi ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn náà ìyẹ̀dìkùnú náà lè jánàta bìgẹ́rì ìsáàbì àwọn àdìsí àwọn èèyàn ti wà wọ́n ti ṣàlàyé wọn fún wa so wọ́n wọ àlìjẹ́nà bìgẹ́rì ìsáàbì tóun tí bóni jẹ́ kí wọ́n máa wà lìjẹ́ náà yẹn bìgọ́ ẹ̀rì ìsàb tí wọ́n ròyìn wọn pé àwọn seventy thousand kan bẹ ìkàwá seventeen times seventeen thousand nínú olùwáyà mi wọ́n máa wà lìjẹ́ náà kí ni ó bìgọ́ ẹ̀rì ìsàb torí pé wọ́n aláàárọ̀ bí im yàtàwà kàlù tàwákùlù wọn tan yẹn yẹn ọlọ́run ìgbáralé wọn sọ́dọ̀ ọlọ́run ọba ó wà tan yẹn so irú àwọn èèyàn báyìí náà wọn ò lè tún wá lè rálì náà wọ̀ tó ti bá ti jẹ́ pé tí wọ́n ṣe yẹn wọ́n fẹ́ wà yọ ni ńlá bí ṣàfà àti rọ̀sùn àgbẹ̀rù pé ànábì ọlọ́tún wá fún ànábì tó wá grant ànábì ní ìpè tó ń jẹ́ ṣàfà à tó jẹ́ wípé kò tó wá fún ẹnì kankan òun náà ni pé àbùtọ́lì kèfèrí ló bá kú bó ti wá bá kèfèrí kú yẹn ó máa wọ náà ṣùgbọ́n iná tó wá máa wọ̀ yẹn òṣìṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba fún ní ṣàfáà kó jẹ́ pé òun ni ó wà máa jẹ́ àkọ́fù alìnẹ́rì àdáàbà òun nìyá rẹ̀ ó kéré jù ní gbogbo àdúrà ọ̀nù náà ọlọ́run ọba yókù ọ̀nù náà ọlọ́run ọba rìdíùsì ìyá rẹ̀ tán yẹ́nyẹ́ òníyá rẹ̀ wá kéré jù so ṣàfáà yẹn náà ta ni ọlọ́run ọba fún òjíṣẹ́ ọlọ́run so mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni ọlọ́run bá fún òjíṣẹ́ rẹ̀ ṣàfá àtọwákù òun náà pè ní sọ àlẹ́ àmà tẹ́bà gbẹ̀lú àmà yẹn òun náà ni pé gbogbo wa pátá yẹn tẹ̀ tó bá di ni jẹ́ pé ó entitled sí àwọn ànábì ọlọ́run àwọn màláíkà gbogbo àwọn mùmìnì gbogbo wọn ló máa ẹ̀ńtátù sí bákankan náà òun ni òun la máa ẹ̀ńtátù sí pé ká ṣe ṣàfáà fún àwọn èèyàn àwọn kan fẹ́ wọ iná a ṣe ṣàfáà fún ànábì náà máa ṣàfáà àwọn náà lè ṣe irú ṣàfáà bẹ́ẹ̀ tí òun sì ní jẹ́ tí ọ̀padà wọ̀ náà máa àwọn kan sì ti wà nínú náà tẹ́ pé a ṣe ṣàfáà ànábì náà lè ṣe ṣàfáà mìíràn lè ṣe ṣàfáà so kò ní rá sínú ná màkánà fi kọlbí i miskọlù dharratin minal iman ẹni bá ń bẹ nínú ọkàn rẹ̀ in tó kéré bíi dharra nínú ìgbàgbọ́ kò ní jẹ́ ẹni tó jẹ́ wípé yóò rà sínú ná so ṣàfáà ni ó fi wá jáde kó nínú ná ó wá lè jẹ́ ṣàfáà ànábì ó lè jẹ́ ṣàfáà màláìkà ó lè jẹ́ ṣàfáà al oyè ṣàfà kíni ọ alimuminu ọlọ́run wa generalize ẹ̀ báyẹn yẹn ló jẹ́ pé ṣàfà ayé oníwà jẹ́ nǹkan tí wọ́n ó fi jẹ́ ẹni tí ó jáde kúrò ní inú náà so kí wọ́n á ní ṣàfà ayé kó ní pípẹ́ alùpẹ́ kankankan níbi bíi òun náà ni wípé àwọn àfa àṣàlàyé fún wa wípé ṣàfà ayé o ó ní àwọn nǹkan tó jẹ́ májẹ̀mú ìyẹn ni pé kéèyàn ò tó di pé ṣàfá a máa ṣẹlẹ̀ torí a rí àwọn ẹ̀tàn lo opportunity ṣàfá àyè bí àwọn tó bá jẹ́ wípé ọbẹ̀ jẹ́ bí sùfíà àwọn àwọn tó bá jẹ́ bí sùfí àwọn lo opportunity ṣàfá a wọ́n wá sọ fáwọn èèyàn wípé ẹ má wọ̀ọ́rì èmi ni màá gbé gbogbo yín yín sọ gbogbo yín dàgbàdo ìgbẹ̀yìn mi ìgbẹ̀yìn wọnú àlìjànnà kò sẹ́ni àgbàdo òfin kankan kàn so àwọn kan ṣe bẹ́ẹ̀ so ṣàfá àyí àwọn yẹn lu opportunity láti máa fi tan àwọn èèyàn jẹ làwọn afáàfin wa ṣàlàyé fún wa wípé ṣùrùtù ṣàfá à ó wà ìyẹn ni májẹ̀mú ṣàfá à ó ń bẹ májẹ̀mú ṣàfá à òun náà ni wípé alákọ̀ọ́kọ́ a ti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan ẹni tí ó fẹ́ jẹ́ àṣàfihàn ẹni tó fẹ́ sípẹ̀ wọ́n gangan náà ó fẹ́ mú ẹnìkan lọ kọ́ lọ bọ́ kọ́ lọ bọ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹnìkan pé ẹ̀yin lẹ́ẹ̀ lọ́ba mi bá lágbájá tó fi ṣe nǹkan fún mi ọwọ́ á tó lè mọ ẹni tí ẹ̀yin lágbájá ń bínú sí lọ́wọ́ tó ní wọn. sọ ẹ̀dá gbé tí wọ́n bá rí gan wọ́n tún lè sọnù ní ojú amúdání ó lè ṣe bẹ́ẹ̀ lánàá kò ṣeé ṣe ẹni tí ó wà á sí pẹ̀ níwájú Allah òun gángan fún ara rẹ̀ ó kọ́kọ́ jẹ́ ẹni tí ọlọ́run gángan ti ṣe kí ni o tó accept lọ́jà àwọn mùmí nìkan wọ́n máa sì pẹ́ tiwọn ni àwọn ò lè ṣe kí ni owó ò lè sígbẹ̀ ẹni ọgbọ́n máa ní fọ́ọ̀sì ìyọnú Allah òun ló lè sígbẹ̀ ewé ẹni tó ti wọ ọ́nà tó ti dé láti inú náà lẹ́gbẹ̀ẹ́ ẹni bẹ́ẹ̀ wọ ọ́nà tó bá bẹ̀bẹ̀ tó kó bẹ̀ ní wàá sọ pé ó fẹ́ sígbẹ̀. so látara bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé ẹni tí ó sígbẹ̀ yóò jẹ́ ìlà mànìrùtádọ̀. ẹni tí Allah gangan ni o tó ti chúùsì ló máa jẹ ó máa jẹ òun gangan ti máa gbé o òun gangan owó kan ọmọ àlìjẹ́ náà ẹni tí ó ti mọ̀ ibi tó fẹ́ lọ kó wà lóun lọ nìkan so látara pé nǹkan àkọ́kọ́ tí ṣàfà àní òun náà ni wípé ẹni tí ó ṣe rídọ̀ lọ́ í lè ṣáàfi í rídọ̀ lọ́ í lè ṣáàfi. ó ní ká àkọ́kọ́ ọlọ́run ọba ọ̀kọ̀ọ̀kan yọnu sí gbogbo ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe ṣàfá àná kó ní bẹ́ẹ̀ ṣe ṣàfá à lẹ́yìn náà rídọ̀ lọ́ í àwọn ìtìyàrú lọ́ í kí ni ọ lílì màṣífù ìlà ẹni tí wọ́n bá sí pẹ̀ fún kí gbogbo ẹni ó sì pẹ̀ fún ẹlòmíì ti ṣe ṣíríkù tó ti bá gbé ẹsìn ẹ jẹ so kò sí mọ́ni kankan mọ́ gbogbo onídọ́ ẹgbó ní o ti bàjẹ́ náà yán onẹ́sìn ká rẹ̀ má ra mú mi ni so kò yẹ kàn lọ́wọ́ ẹ̀sìn kò yẹ kàn lọ́wọ́ ẹ̀sìn pé rẹ̀ ó ti ti kébè náà yán ọ̀rọ̀ ìjọba òní sábúríjì tí ẹ bá ṣe ẹbọ sọ́lọ́ ẹni ẹ ti bá débẹ̀ so mi pé náà sọ pé ọlọ́run bá gangan ẹni tí wọ́n máa máa sì pẹ̀ fún ìyọnu kékeré àbí ìtìyà ọlọ́run gangan ti máa tú sí ẹ pé eléyìí ni ẹ sì pẹ̀ fún èèyàn kan lé wá pé ọlọ́run èmi gangan olùkọ́ tí wọ́n sọ mí lẹ́nu àdìjẹ́ náà so mo ti ní kí ni ọ mo ti ní àǹfààní pé mo lè sì pẹ̀ nìyẹn ló yẹ pé àwọn àfáà tún lè sọ fún wa yìí pé kódà gbogbo àwọn ọjọ́ máa àdìjẹ́ náà a kàn lè sọ bẹ́ẹ̀ ni pé gbogbo ẹni wọn bá ti kọ́kọ́ sí lọ́mọ àdìjẹ́ náà níbẹ̀rẹ̀ gbogbo wọn ni ó sì pẹ̀ gbogbo ẹni wọn bá fi lè sọ lọ́mọ àdìjẹ́ náà níbẹ̀rẹ̀ ó yẹ kó sì pẹ̀ báwọn ṣùgbọ́n a tún lè wò wípé o lè wọ ọlọ́run bó ní pé ìwọ ò lè sìgbẹ́ kí ó sì jẹ́ lọ́mọ àjẹ́ náà bẹ́ẹ̀ sọ pé nígbà tó burú lélẹ́yìn ìwọ kí ṣe gbẹ́dẹ́ kan ló sọ pé ìwọ ọlọ́run mo ẹ̀ńtáìtù sí i nítorí máa bẹ́ẹ̀ fi ni pé pé bá àfa ti sọ ó bẹ́ẹ̀ fi ṣe ìkìrọ̀ ọmọ àpọ́nlé fún àwọn tó jẹ́ àwọn àṣàfihàn àwọn tí wọ́n fẹ́ sìgbẹ̀yìn àpọ́nlé lọ́mọ ẹ kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí pé ẹ jẹ́ ní àlìjẹ́nà láì ṣe pé gbàdá àtúnṣe yín wò ẹ ni o ẹ tó kù díẹ̀ káàtó fún tẹ̀bi sọ sí ìdílé ayé yìí so nǹkan dáadáa lè ṣe ẹja awa pọ̀ lé lọ́dọ̀ àtọ̀pọ̀ yín lé lọ́dọ̀ ẹ̀dẹ̀ àlùmọ̀ṣì fún ilá ẹ máa lámọ̀ ẹ lọ́dọ̀ òun náà máa pé ah èmi náà bá ṣiṣẹ́ dáadáa tó báyìí èmi náà bá wà nú àwọn ṣe àfihàn ara pé àánú fún àlìmọ̀ṣì fún ìlà ramatan lílìmọ̀ṣì fún ìlà ẹni tó gbé a ǹjẹ́ wọn ọ̀bọ̀ ọ̀nù náà báyìí kí ló wá ṣe fún òun ṣe láàánú fún wọn ẹni wọn fẹ́ jẹ́ mọ̀ṣì fún ìlà ọlọ́run ni wàá túnṣe ẹ̀ kèé ṣe ṣáfíù ni ó máa túnṣe ilé ayé ni gbogbo eléyìí lẹ́nu ní máa sọ fẹ́ nìkan kí ilẹ̀ fẹ́ nìkan ọ̀ṣọ́lẹ̀ kan yẹn kèsùpá tó fẹ́ lọ bá sọ yé ṣe kínní so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé kò sí kankan elórí àwọn ànábí ọlọ́run elórí gbogbo wọn pátá yẹn gbogbo wọn ò lè kọ̀ǹtúrò ọlọ́run pé nǹkan ọlọ́run gbọ́dọ̀ sí ni òun ni ó tú sí pé ìwọ ẹ̀dọ́ sì pẹ̀lú àṣàfàtúlẹ̀ àmọ́ ànábì kan ní wọ́n sọ pé àwọn tí wọ́n fẹ́ sì pẹ̀lú ìwọ dáná ní dáná bí ó sì pẹ̀lú ìyẹn náà mọ̀láka ó sì pẹ̀lú èyí tí àwọn ànábì ọlọ́run ó sì pẹ̀lú èyí tí ẹ̀yin tẹ́jẹ́ ń wí ni ó sì pẹ̀lú so ọlọ́run ọlọ́run ni kí ó sì pẹ̀lú ìwọ kọ́ ló máa chúùsì pé mo fẹ́ sípẹ̀ ara o ìwọ kọ́ ló máa chúùsì so ládàá bẹ́ẹ̀ ìtìyàrú lọ í kí ni ọ lílì máa ṣubú ìlà so ọlọ́run bá ní ó chúùsì pé ẹ tó fẹ́ sípẹ̀ fún òun ni kí ni o òun ni ṣẹ́rìtú ẹlẹ́ẹ̀kẹ́ ṣẹ́rìtú mẹ́ta náà ni ẹlẹ́ẹ̀kẹta ìdìnnú lọ í ìlà bí ìdìnnìhì ìdìnnú lá í ní ṣàfàhà ọlọ́ni ọ̀sẹ̀ wa yọ̀ǹda ìwọ ìmọ̀ sọ wọ́n pé ah ebe òdi lásìgbẹ̀ òsọ pé ẹni mo fẹ́ sìgbẹ̀ ni gàgà gàgàgàgà jìsà ìsìgbẹ̀ so ibnu lọ bóyá ọlọ́run bá ti mú wọn náà profan ọlọ́run ọba ni ó fi yọ̀ǹda lẹ̀ fún kí ni o fún ìpè ṣíṣe yẹn ìyọ̀ǹda ọlọ́run bá gbọ́dọ̀ wà lórí ẹ̀ tí ọba tí ì wà wàkàmúmi mẹ́làkì fi sàmà wàátì wàlà àrùnì àìmọye màláìkà ní bẹ́ńsánmà àti lẹ́ẹ̀lẹ̀ tí ọlọ́run ọba sọ pé kí ni o láàtúkù ní ṣàfà àtúwò ṣẹyà ọlọ́run ọba ní wọn ò lè sìpẹ̀ kankan ìlà kí ni ọ ìlà àyàzánàlọ lima yàṣà wáyà lùdọ̀ ìlà àyàzánàlọ lima yàṣà wáyà lùdọ̀. wọ́n gbọ́dọ̀ dúró de ìzínú ọlọ́run jìbìrì lò tó bẹ́ẹ̀ àti àwa láyà súnmọ́ lọ́wọ́ máa mọ̀rọ̀ àwọn ìyapa náà ọjọ́ ìdè náà láyà náà máa dúró de ìzínú ọlọ́run pé ọlọ́run bẹ́ẹ̀ yọ̀ǹda ẹ̀yin ẹ̀ máa lọ ní àlìjáná kí ló lè èmi mọ àwọn ilé wọn sáà wọn sáà wọn lè mi bí àwọn bí àwọn kò so kò sáà lọ ọlọ́run ọba kọ̀ọ̀kọ́ yá azan allah wà yá dídọ̀ ọlọ́run ọba bìfọ́ olóbi jẹ́ pé ṣàfá à mọ́jẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ló gbọ́dọ̀ wà kó tó di pé yóò ṣe kí ni o yóò ṣẹlẹ̀ so nǹkan tí mo máa Muhammad ṣàlàyé fún wa ń bì òun náà ni wípé wọ́n ní eh, min usuli ali sunna wal jamaa nínú ìpìlẹ̀ ẹ̀sìn lọ́dọ̀ àwa tá a jẹ́ alùsùnà wal jàmáà òun ni àlè ìmán bìṣàfà àti nàbíyì a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ìpè tí ànábì ó ṣe a gbọ́dọ̀ nígbàgbọ́ sí abala kan náà sí kí ni ọ̀nà àwọn sọ fún wa bẹ̀yẹn so àwọn kan náà wá ṣàlàyé fún wa òní àṣàlàyé tó pọ̀ fún wa bẹ́ẹ̀ wàyàkùmù òjíṣẹ́ ọlọ́run ọba yóò dúró sọ ìyàkùrùjú nàmínà náà rì bàdàmà ìtàrọkù sọ wàbíkà omin bìkà omin lọ́nà bẹ́ẹ̀ wàbíkà omin bìṣàfàtì wọ́n kọ́ generalize ẹ̀ náà ìpè ànábì gbogbo pẹ̀tà sàlàyé fún alẹ́ kan yẹn wọ́n sọ pé ìpè tànábì máa ṣe ni wọ́n wá ní ànábì tí wọ́n sàlàyé ṣàfàtú kúmúrọ́ wọ́n sàlàyé kankan sòdẹ́rù bí wọ́n afá máa ṣe ṣẹ́rìn wọ́n á ní yóò sì pẹ̀ ìpè ànábì kò sí èméjì mẹ́ẹ̀ wàbí kọ́ọ̀mì yóò dẹ̀tún sí ìpè fún àwọn èèyàn kan ìyàkùrùjú nàmínà náà àwọn èèyàn yẹn máa jáde kúrò nínú náà báàdàmà tárọkù lẹ́yìn ìgbà tí wọ́n ti jóná tán yányán wà sọ́ọ́rù fàhà tí wọ́n ti di èédú ìpè ànábì máa ṣe àwọn màláíkà náà lẹ́tọ̀ sí tó kílẹ̀ ní sinmi àwọn tí wọ́n jáwọ́ ànábì ọ̀nà náà lẹ́tọ̀ sí lóye àwọn èèyàn náà lè kí ni lẹ́tọ̀ sí lóye sọ fàyùmọ̀rù bí im wọ́n pa wọ́n láṣẹ àwọn èèyàn jẹ́ bá ti kó wọn jáde ìlànà harin wọ́n ní kí wọ́n máa lọ síbi odò kan àlàbàbílì jánà odò yẹn wà níbi ẹnu ọ̀nà àlìjánà bàbá ní kàmájà á pèlẹ̀ asaru gẹ́gẹ́ bó ti wá ẹ má ti gbẹ̀ kan ní asaru kẹ́límà kan tó tóbi ní asaru ó lè bẹ̀ látara kí ni ọ̀rọ̀ tá bí sọ. So tóge ni wọ́n fẹ́ gbà lérò bíi asadu wọn gbọ́dọ̀ tóbi bíi ó bẹ̀ látòrí ọ̀rọ̀ àdìsí ànábì ení tá a gbọ́ lẹ́nu ànábì àti nǹkan tá a gbọ́ àwọn kí ni ó so òní wọ́n gbà lérò mẹ́wọ̀n òní fẹ́ gbà lérò pẹ̀lú gbọ́ lẹ́nu àwọn so òní fẹ́ gbà so ṣáá bí bá ti fẹ́ bẹ́ẹ̀ ló ti máa rí. Wakama ṣá Allah so àwọn kan bá fi Allah yẹn sínú bracket wọ́n sọ pé kéèfà ṣá Allah Wakama ṣá àti kéèfà àti kàmá ìgbàgbọ́ ìṣọ́ méjì so ok pé káàpù tiẹ̀ kàmá òun lè túmọ̀ nǹkan tó pọ̀ jù kí ni o kéèfà ti ń túmọ̀ kan tiẹ̀ káàpù òun lè túmọ̀ kàmá òun lè túmọ̀ nǹkan tí ó pọ̀ ní ti ṣèké gbogbo ẹ̀ ní wọ́n máa túmọ̀ sí ké bí òun lè má túmọ̀ sí kéfà ń gbà mí so òun lè má túmọ̀ sí kéfà so wọ́n ní kí ni ẹ̀ẹ́dúgbẹ́ fún wáṣíkúrúlá kàmá àdáàkù ẹ̀ẹ́dúgbẹ́ fún ọlọ́run ọba nítorí pé nítorí pé ó ṣe kí ni ó fọ̀nà mọ́ so káàpù lè túmọ̀ sí pé kí ni ó nítorí pé ó fọ̀nà mọ́ àti nǹkan mi ẹgbẹ́ sọ́lé aláàmọ̀ amadi kàmá sọ̀lá ìta àlá ìbẹ̀rẹ̀ kéèké kébùsì àsàlátù fún kébùsì fún ànábì Ibrahim ṣe àsàlátù fún ànábì nítorí pé wọ́n lọ ṣe àsàlátù fún kí ni ó ànábì Ibrahim tẹ́wọ́n ànábì ju ànábì Ibrahim lọ tẹ́wọ́n àgbẹ̀ gẹ́ni kọ́ sẹ́bi tí wọ́n ti ṣe tànábì Ibrahim tànábì Ibrahim wọ́n lọ ju tànábì lọ so ìdìbò ẹ̀ náà pé so wà ká máa ṣáà so ó lè jẹ́ pé fún fífẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ó máa ṣe gẹ́gẹ́ bí ó ti fẹ́ so wàhálà alam ìnáma wá alìmánu bí i wàtẹ̀sídìíkú bí i níta fẹ́ fún wa náà ni wípé ká ní ìgbàgbọ́ kí ni ọ bí i dọ̀míru wọn ibo ló padà sí wàhálà alam tó gbé ṣàfà ni wọ́n sọ obìnrin sì ni sọ wàhálà alam so bẹ̀rẹ̀ àwọn afáàtàn bá máa ń ṣàlàyé náà wù dáadáa àwọn náà máa sọ sọ. So, al-iman ìrora bí al-iman bil iman bi shafa kò ṣeé ṣe so wallahu alam so wa tasdiqu bí i àti kí ni ọ ìmọ̀ ní kí ni ọ ìgbàgbọ́ sí ìmọ̀ àgbà ní kí ni ọ òdodo so agbọ́dọ̀ nígbàgbọ́ sí ṣàfà à so agbọ́dọ̀ nígbàgbọ́ sí kí ni ọ àṣàfà kò sí nǹkan tó burúkú náà lọ́dọ̀ mírù u ẹgbẹ́ ṣàfà gangan fúnra rẹ̀ kò kí ṣe obìnrin tó jẹ́ àkíkí so ìyẹn ni consider rẹ̀ wípé mo kàn fẹ́ sọ wípé lapsu ṣàfàà so gbólóhùn ṣàfàà àbí mánà ṣàfàà ìtumọ̀ ṣàfàà tá a sọ fún wa yìí a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí i a dẹ̀ gbọ́dọ̀ gbà ní kíni o lódodo so nǹkan náà ṣàlàyé fún wa ni tó ti fi wá ṣe àwọn ṣẹ́rí fún wa ní wọn bá bí ẹdún bẹ́ẹ̀ ti ṣẹ́rí ẹ̀ bó ti ṣàlàyé fún wa so eléyìí ni nǹkan tí èmi lè ṣàlàyé fún wa nípa àṣàfàà pẹ̀lú àgbọ́yé níwọ̀nba tó wà nínú nǹkan tí àwọn àfáà tí wọ́n ṣáájú lọ àtàwọn àfáà tí wọ́n tún wà lórí ayédè lónìí tí wọ́n ṣàlàyé fún wa nípa ṣẹ̀fá à so kí ọlọ́run bá kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́ jẹ́ kó yé wa ju bí èmi ti sọ lọ so subhanaka alhamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu جزاكم الله خيرا